a ní bó ṣe wolúwa ló ń ṣọlá bó ṣe wolúwa ló ń ṣògo kò sẹ́ni tó lè bí léèrè bó ṣe wolúwa ló ń ṣọlá olúwa ò ṣe olúwa ò ṣe fún mi o bàbá àbólúwa ò ṣe fún yín ni olúwa ò ṣe olúwa ò ṣe fún mi o bàbá nítorí ó dá mi sí tilétilé olúwa ló ṣe bẹ́ẹ̀ ó dá mi sí tẹbítara ó dá mi sí tọmọtọkọ ó dá mi sí tiṣẹ́tiṣẹ́ ó dá mi sí lóhun gbogbo olúwa ò ṣe fún mi o bàbá àní olúwa ò ṣe é lórí Orísun olúwa ò ṣe fún wa o bàbá lórí ògo ìgbàlà ń kọ́ olúwa ò ṣe é fún wa o bàbá tó bá rí bẹ́ẹ̀. mélòó ni wọ́n rò bàbá mi mélòó ni wọ́n rò bàbá. mélòó ni wọ́n rò bàbá mélòó ni wọ́n rò. nínú ore rẹ ore rírí jẹ oore rírí mu oore ìdásí ni oore àlàáfíà o mélòó ni ó rò bàbá ògo gbala lẹ́tọ̀ tó tún dé sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ ni olúwa ló ń ṣe é bí kò bá ṣe wípé olúwa kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọn ń ṣe kí ni wọ́n ń ṣe lásán nígbà tí àwa dágbére fún yín lọ́sẹ̀ tó kọjá a káàkiri níbi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti rìn tí mọ́tò ti pa wọ́n ọ̀kadà ti gbá wọn a ò fi yọ̀ wọ́n ṣùgbọ́n a fi ń gbé orúkọ olúwa ga ni ọlọ́run tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá yẹn ó tún mú wa wá lọ́sẹ̀ yìí ó yẹ ká fògo fún òun lògo yẹ òun nìyí yẹ ọba ńlá olókìkí ọba gbogbo ọjọ́ ọba gbogbo wákàtí ọba gbogbo ọ̀sẹ̀ ọba gbogbo oṣù ọba gbogbo ọdún ọba ìgbà gbogbo ọlọ́jọ́ ọjọ́ onígbà ìgbà olóṣù ọ̀fọ̀ṣù ọlọ́dún ọ̀fọ̀dún ọlọ́jọ́ gbogbo ọ̀fọ̀ ọlọ́jọ́ gbogbo kábíyèsí mo ṣèbà fún ẹ mo wárí fọba tó ní dídá ayé èyí ni mo fi ń kí gbogbo olùwà tó olùgbọ́ mi káàárọ̀ lọ́jọ́ tòní mo fi ń kí wa kó àsìkò yìí mo fi ń kí wa kú dédé àsìkò yìí gbogbo ìgbà yòówù tẹ́ wà níbi tẹ́ ti wo ògo ìgbàlà lówùúrọ̀ yìí mo kì í pé ògo ayọ̀ ògo ìbùkún kò ní tán lọ́ọ̀dẹ gbogbo wa Yétúndé Adéòsì Adéyẹmọ yín náà rèé ayọ̀ ń gbénú tẹ́ bá ti rí mi lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àti lórí ìtàgé gbogbo gbogbo gbogbo bẹ́ẹ̀ ni a tún ti balẹ̀ lọ́jọ́ tòní abalẹ̀ síre abalẹ̀ sówó abalẹ̀ sáyọ̀ ọ̀dẹ̀ ò dàbí ṣe láyọ̀ lẹ́wàá àti dúpẹ́ fọlọ́wọ́ ọlọ́run pé a sùn lánàá tàjí lòwúrọ̀ yìí àlàáfíà làwọn ọmọ wà bẹ́ẹ̀ ni. ẹ mọ̀ pé lórí ètò yìí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ tẹ̀yin ṣẹ̀ṣẹ̀ fi ojú ayọ̀ yín tẹ́ fi ń wo ètò ayọ̀ wa Ògo Ìgbàlà lórúkọ ètò yìí níbí báyìí ẹ̀ lẹ ti máa bá ọlọ́run pàdé nínú ìmísí ẹ̀hẹ́n ẹ tó bẹ̀rẹ̀ sí ní máa rìnrìn àjò ọjọ́ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ láti orí ìtẹ́ mímọ́ wá la máa mú wá lórí ètò yìí bí ọlọ́run ṣe fi ń ràn wá sí la máa mú wá kò sí àmúlùmálà kankan kankan kankan rárá àwọn ọ̀jọ̀gbọ́n tó mọyún ìgbín nínú ìkarahun tó ń mọ ọ̀rọ̀ ọlọ́run dáadáa tí ọlọ́run sì fi yé a máa ń gbé wọn wá sórí ètò yìí mo dẹ̀ lérò pé ẹ ti gbádùn abala àkọ́kọ́ lórí ètò yìí lọ́jọ́ tòní tí a pè ní abala ìyìn àti ọpẹ́ lọ́tọ̀ ọ̀tún lọ́jọ́ ń yọ o ẹ máa máa bá wa pàdé nírànràn lóríṣiríṣi ọ̀nà ni ọ̀nà tó bá ṣe wù wá ní sí dáadáa la ṣe máa máa gbà ìyìn ọlọ́run wa lọ́jọ́ tòní níbo là ń lọ nínú ìwé mímọ́ wa <sighs> ẹ bá mi gbé bíbélì yín ibi tẹ́ wà kẹsì bá mi ké sí ara ilé kẹ ké sórò ọ̀nà kẹ ké sí gbogbo àwọn tó wà nínú yàrá kọ̀rọ̀ nílé káwọn náà bọ́ sí gbangba kájọ wo ètò ìgbàlà lówùúrọ̀ tòní ọ̀rọ̀ ọlọ́run wo la fẹ́ fi yànnàná ara lọ́jọ́ tòní láti fi rìnrìn àjò ọ̀sẹ̀ yìí ẹ bá mi ṣí ìwé yín sí Isaiah sixty two ìwé wòlíì Isaiah sixty two ẹ bá mi rìnrìn àjò ìgbàgbọ́ kájọ rìnrìn àjò ìgbàgbọ́ lọ sí ìwé yìí kí lohun tó ń bá wa sọ ìlérí ọlọ́run wà síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àìkú ní títí ayé ó ní nítorí ti Síónì èmi kì yóò dákẹ́ olúwa kì yóò dákẹ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ àbí ìwọ tí ẹ rò pé àbó rò pé ọlọ́run jẹ́ bóyá bàbá ẹ àbí màmá ẹ tó yẹ pé tó bá lọ bá lónìí tó bá fún súwìtì tó fún ẹ tó lọ bá lọ́la tó bá fáṣọ tó fún ẹ tó tún rò pé àṣìmọ tún máa lọ bá lọ́tún làṣọ tún máa wá dá mi irọ́ o ọlọ́run kì í ṣèyàn bẹ́ẹ̀ kì í ṣèyàn tí yóò fi parọ́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 ìgbà tó ń gbáyan rò pé kò gbọ́ ó gbọ́ nígbà tí èsì àdúrà bá máa dé wò ó kíkan kíkan báyìí ló máa wá gbàgbé gbogbo òṣì àti gbogbo ohun tó ti ń bẹ nínú jẹ́ ó tẹ̀síwájú ó ní àti àwọn kèfèrí yóò rí òdodo rẹ̀ àti gbogbo ọba yóò rí ògo rẹ̀ a ó sì fi orúkọ tuntun pè ọ́ èyí tí ẹnu olúwa yóò dárúkọ hallelujah ó ní a ó pè ọ́ ní orúkọ tuntun tí ẹnu olúwa fúnra rẹ̀ olúwa ló máa dárúkọ yẹn ó yà á ti pè é lágàn rí <laughs> gbogbo ibi tí wọ́n ti ń gàn ọ́ wọ́n ní ò lè bímọ ò lè róyún ní àgàn ní ẹ̀ kò máa bímọ wọ́n máa fi orúkọ orúkọ èké pè ẹ́ wọ́n máa ní ìyá rẹ̀ ìyá jáde sọlá wọ́n máa yí sí ẹ lẹ́yìn nígbà tí Ọlọ́run bá dárúkọ èèyàn gangan ní ìyá ìbùkún ní ìyá ayọ̀ mi dé ìyá tèmi dayọ̀ ìyá tèmi dire àsìkò yẹn á wá dé ọ̀lẹ́ ayọ̀ á wá sọ nínú ẹ̀ àwọn èèyàn á máa pè ẹ́ ní orúkọ tuntun tí ọlọ́run tó ti ṣe kíni tó ti fi ẹnu ara rẹ̀ dá má rora rẹ̀ pin àwé má sọ̀rì sínú ọ̀rọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kò ń ṣe pé àròsọ ó tẹ̀síwájú ìwọ ó jẹ́ adé ògo pẹ̀lú ní ọwọ́ olúwa àti adé oyè ọba ní ọwọ́ ọlọ́run rẹ a kì yóò pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ rẹ ní ahóró mọ́ irọ́ o bóyá ilẹ̀ wa dá kò wá sí nǹkan kan bẹ́ẹ̀ ẹsẹ̀ bíbélì kan sọ pé bí a tilẹ̀ ti kọ̀ ọ́ sílẹ̀ ní àìmọye ọdún tí ẹnikẹ́ni ò gba ọ̀nà rẹ kọjá rárá ó ní èmi yóò sọ ọ́ di ògùn ayérayé àti ayọ̀ ìrọ̀dé ìran <laughs> ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó ní agbára ni a tún tẹ̀síwájú. nítorí inú olúwa dùn sí ọ a ó sì gbé ilẹ̀ rẹ ní ìyàwó a ó gbé ilẹ̀ rẹ ní ìyàwó yẹn ni pé gbogbo ohun tó ń jẹ́ tiẹ̀ pátápátá eh, agogo àyà wa máa sọ níbẹ̀ ògo àyà wa máa á máa dún níbẹ̀ tó ti rò pé ó ti di òkú gbogbo àwa máa jí dìde à ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin tí igbe wúdíá ti ń gbé wúdíá ní ìyàwó bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ ọkùnrin yóò gbé ọ ní ìyàwó àti bí ọkọ ìyàwó ti ń yọ̀ sí ìyàwó bẹ́ẹ̀ ni ọlọ́run rẹ yóò yọ̀ sí ọ ṣe mọ̀ pé nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó ọ̀ṣìgbè tó bá ti jẹ́ pé ọ̀dọ́mọbìnrin tàbí ọ̀dọ́mọkùnrin tó ti ń wá ọkọ tàbí aya tipẹ́tipẹ́tipẹ́ ṣe òkú tó bá yàjà rí ìhà ìhà ara ẹ̀ inú ẹ̀ máa máa dùn wọ́n máa ṣe celebration gan-an ni ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe máa ṣe ọ̀rọ̀ ẹ tí ayọ̀ yẹn sì máa pọ̀ gidigidi gan. ẹsẹ̀ kẹfà èmi ti fi àwọn alóore sórí ìdí sórí odi rẹ ìwọ Jerusalemu. tí kì yóò pa ẹnu wọn mọ́ lọ́sàn-án àti lóru títí láéláé ẹ̀yin tí ń ṣe ìrántí Olúwa ẹ má ṣe dákẹ́ ẹ má ṣe fún ẹ má ṣe fún un ní ìsinmi títí yóò fi di Jerusalemu, múlẹ̀ tí yóò ṣe é ní iyì ní ayé olúwa ti fi apá ọ̀tún rẹ̀ àti apá agbára rẹ̀ búra lóòótọ́ èmi kì yóò fi ọkà rẹ ṣe oúnjẹ fún àwọn ọ̀tá rẹ mọ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ àjèjì kì yóò mu ọtí wáìnì rẹ èyí ni ìwọ tí ìwọ tí ń ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ti ń ṣiṣẹ́ fún pátápátá kò ní wéèsì o kò sí àṣàdànù nínú ọ̀rọ̀ olúwa tó bá ti ń ṣiṣẹ́ yẹn tipẹ́tipẹ́ ẹ jẹ́ ká sáré mú ẹsẹ̀ tó kẹ́yìn ẹ̀ ẹ̀yin náà ẹ gbé kẹ́ẹ̀ka kẹ́ẹ̀ka àkókò gbà wá púpọ̀ ẹsẹ̀ tó gbẹ̀yìn rẹ̀ ni ẹ̀yẹn ẹsẹ̀ kejìlá a ó sì máa pè wọ́n ní ènìyàn mímọ́ ẹni ìràpadà olúwa a ó sì máa pè ọ́ ní ìwárì ìlú àìkọ̀sílẹ̀ a ó sì máa pè ọ́ ní ìwárí ìlú àìkọ̀sílẹ̀ a sílẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run wí ha lábala tadé yìí ẹ jẹ́ ká mú ijó ayọ̀ ògo ìyìn àtọlá mo lérò pé ẹ ti wọ bàtà ijó yín torí pé mọ̀ pé lórí ètò yìí ìyìn ọpẹ́ òní tán lẹ́nu wa ẹ jẹ́ ká dókè lọ.